أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الداعي إلى بابه الموفق من شاء لثوابه أنعم بإنزال كتابه يشتمل على محكم ومتشابه فأما الذين في قلوبهم زيد فيتبعون متشابه وأما الرافقون في العلم فيقولون آمنا به أحمده على الهدى وتيسير أسبابه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أرجو بها النجاة من عقابه وأشهد أن محمدا عبده ورسوله أكمل الناس عملا في ذهابه وإيابه صلى الله عليه وعلى أصحابه الذين أعز الله بهم الدين واستقامت دنيا به وعلى آله ومن أولى ومن كان أولى به وسلم تسليما وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run وما تيوسو tí وادي وغوري ẹ̀mí wa di òwúrọ̀ yìí ìtẹ̀síwájú nínú tafsir al àwọn bẹ̀rẹ̀ lórí àyà ẹlẹ́ẹ̀kẹtàdínlógún seventeen ọlọ́run ní lọ́rùtò ní àánúhùn àmúwárúhùn wọ́n dà àwòránihùn ní ọmọ iṣẹ́ a. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون يوم يبعثون شيء استحوذ عليهم الشيطان فأن يحاجون الله كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز لا تجد قوما يؤمن بالله واليوم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر وادون من حاد الله ورسوله ولو تعلمون أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم الجنة تجري تحتها الأنهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا owó tán kó jọ nílé ayé àtàwọn ọmọ tí wọ́n bí wọn ò ní sáǹfààní kankan fún ọlọ́dọ̀ ọlọ́run lóòjọ́ gbẹ̀ndẹ̀ kò sí nǹkan tí wọ́n lè ṣe fún wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùfẹ́yàmù. أولئك أصحاب àwọn wọ̀nyí ònìyàn iná hum fiha khalidun wọ́n sì pẹ́ nínú iná náà tí wọ́n máa bẹ́ńbẹ̀ lọ gbére tí wọ́n ní jáde. أعطاه لم يذكرني لن تدفع عن المنافقين أموالهم ولا أولادهم من عذاب الله شيئا àwọn sòkèsodò àwọn ọ̀jẹ̀lẹ̀ orùjẹ̀lẹ̀ ogun àwọn mùnáfìkì owó tí wọ́n ní àti dúkìá tí wọ́n ní kò lè sa àǹfààní kankan fún wọn lóòjọ́ gbẹ̀ndẹ̀ àkèyàmọ̀ lọ́dọ̀ ọlọ́run ulaika ahlun nar àwọn wọ̀nyí lẹ́ni iná yadkhulunaha fayuqimuna fiha abada wọ́n wọnú lẹ́nà wọ́n fi máa dẹ́ndẹ̀ lọ gbére la yakhrujuna minha àwọn òní jáde fún ìlú ẹ̀ wa hada al-jaza yahummu kullu man sadda an irú ẹ̀san báyìí gbogbo ẹnìkẹ́ni tí ń bá ń dínà ojú ọ̀nà ọlọ́run ọba àwọn ni wọ́n tọ́ sírú ẹ̀san báyìí bẹ̀kọ́wòlì yìí àwọn fàánà òfé ìlànà yálà ó ń fi ohun rẹ̀ dínà ojú ọ̀nà ọlọ́run ni àbí iṣẹ́ rẹ̀ ló fi ń dínà ojú ọ̀nà ọlọ́run àwọn wọ̀nyí ni ẹni iná tí wọ́n máa nínú lágbére wọn àní jáde fún nínú ìdápadà ọ̀rọ̀ ni lórí àwọn mùnáfìkì àtàwọn káàkiri tí wọ́n máa ń rò pé bọ́yá bílé ayé ti rí bẹ́ẹ̀ náà lọ́wọ́ rí torí pé ilé ayé dúkìá èèyàn àtàwọn ọmọ téèyàn bí àtàwọn ẹbí èèyàn àwọn ni olùrànlọ́wọ́ ènìyàn ní ilé ayé wọ́n ṣe wọ́n wá rò pé bẹ́ẹ̀ náà ni ọ̀run ọ̀dọ́ gbèǹde ni wọ́n ní wọ́n ti kó ọ̀rọ̀ jọ wọ́n bímọ jọ tó wá wá wò pé yàn ni ó kàǹfààní kàkọ́ tó ló jọ gbèǹde ìmáàmù ó ní apá kan nínú àwọn àfa قال المنافقون إن محمدا يزعم أنه ينصر يوم ينصر يوم القيامة ipe anabi محمد صلى الله عليه وسلم، ó ń sọ wípé ọlọ́run ó ràn lọ́ lóòjọ́ bẹ́ẹ̀lì alkiyama ó ní kí anabi sàtàlà bá lè ríyàn lọ́wọ́ lóòjọ́ bẹ́ẹ̀lì alkiyama làkọ́dí ṣàfihàn ìrẹ̀lẹ̀ ajẹ́kọ́ ibú làwọn dà wọ́n torí pé kí ni tàlẹ́ni tó jẹ kó làwọn bí àwọn فوالله لننصرن يوم القيامة بأنفسنا àwọn agáagá tó fúnra wa lórúnà lọ́wọ́ lọ́jọ́ náà wá àwòládùnà àtàwọn àwọn ọmọ tá a bí wà mọ́àlù àti dúkìá wa wọ́n ti tó fún wa lórúnà lọ́wọ́ nǹkan àlẹ́kẹ̀yà mẹ́tú tó bá tẹ ẹ̀jẹ́ pé kọjọ́ bẹ̀rẹ̀ àkẹ́yàmọ̀ nǹkan òdodo ni èyí ni pé lálàkọ̀ọ́kọ́ náà wọn ò gbà pé ọjọ́ gbẹ̀gbẹ̀ a òdodo ni bẹ́ẹ̀ ni wọ́n wá ń sọ pé kí ni tí àlẹ́bùsà àtàlà ní kò ní nǹkan kan tó bá pé ẹnìkan bẹ tó yẹ kó rí olùrànlọ́wọ́ àwọn ni torí pé àwọn lówó àwọn bímọ ọlọ́wọ́ làwọn jẹ́ pé ọjọ́ àtàwọn ọmọ wọn àtàwọn ẹbí wọn àti owó tí wọ́n ní. a sì mọ̀ pé Abdullahi ibn Ubay ibn Salul léètọ́ já síwájú àwọn mùnáfíkì ní Madina ó wà nínú àwọn olówó àwọn ọlọ́rọ̀ nínú Madina débi pé ibi ọrụ rẹ̀ dé àti owó rẹ̀ àtàwọn ènìyàn tó ní ó ti ń kara rẹ̀ fún lórí àwọn ará Madina síwájú kí a àtàlà oṣù ṣe ìjìra wá sí Madina sọ ó ti ń wo pé òun ló lórí torí gbogbo tí wọ́n bá sọ lábẹ́gbé ṣùgbọ́n nígbà tí àlẹ́bùsà àtàlà ń dé Madina ọwọ́ ń wòye pé ojú àwọn ará Madina ti kú lọ́dọ̀ òun ó ti padà sọ́dọ̀ àlẹ́bùsà mọ́mọ́ àwọn ọ̀sán náà ẹ̀gbẹ́ eléyìí ni ò fi jẹ́ kó gba ẹ̀sìn lódodo ó wá ń fi ẹ̀sìn ṣe bojúbojú gbogbo ọba àlè mẹ́tì torí pọ́ pé èrò ni wọ́n ti padà di mùsùlùmí. tò ìdí ló tó ti jẹ́ pé nígbà tí wọ́n jáde lọ jagun bádà ló ń sọ pé na ìrọ̀dá na ilẹ̀ Madinati la yóò fún ìjánilẹ̀ àázùmí na àzámi táwa báyìí lè padà dé Madina. àwọn ọlọ́lá ọlọ́rọ̀ àwọn onílù wọ́n yọ gbogbo àwọn ẹni yẹpẹrẹ ń kúrò nínú màdínà lọ olúborí ọlọ́ni àti òjíṣẹ́ rẹ̀ àtàwọn ọmọ òmìnir wàlá tí nàìmùnà àtẹ̀sí nàìláyà àdàmọ́rùn àyàfi pé àwọn mùnáfìkì ò mọ̀ wọn ọmọ kọ́lọ̀ ló ní gbogbo àgbéga wọn ọmọ pé gbogbo àgbéga ti òjíṣẹ́ rẹ̀ ní àti àwọn múmìnì so ọlọ́run wá ń ṣe rọ́ọ̀tì fún wọn bí lẹ́rùtù ìníyà àánúhùn àmúwánuhùn wọ́n àwòládùn mìíràn máa ń ṣe ha wọ́n wá ti ẹ̀wà dọjọ́ gbélé àìsíámọ̀ owó wọn sáwọn fáwọn kójọ àwọn ọmọ tí wọ́n rà fáwọn bíi wọn à ní sáǹfààní kankan fún wọn bó ti wulè ó kéré ma. àyè anna àwùláyé munafikin almutafafiri na bí amuwalihi wa wùládìí àwọn munafikin yẹn wọ́n ṣe àlùfáàrí pẹ̀lú owó tí wọ́n ní àti ọmọ tí wọ́n bí láńtòun ní àánúhùn àmúwáàlùhùn dúkìá àwọn ò lè sàǹfààní kankan fún wọn fayasitẹ́gù bíhà min àbábìlá débi pé wọ́n fi rárá wọn kalẹ̀ níbi ìjìyà ọlọ́run wọ́n náà àwòládùn yẹ̀nsùrúhùn wọ̀yẹ̀nkùdúhùn ní àdáyé bẹ́ẹ̀ ni àwọn ọmọ tí wọ́n bí wọ́n lè ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ ni wọn ò sì lè gbà wọ́n kalẹ̀ níbi ìjìyà فيها خالدون أو وعي أو لنينا tó na sì máa gbénu rẹ̀ lọ gbére irú eléyìí ti kọjá sẹ́yìn nínú àwọn àyà Al-Qur'ani nìkan so aya yìí ohun tó kójọ sínú ni pé níbi àìmọ̀kan kèfèrí àti pé ìtànjẹ ní ayé tó ti tàn wọ́n jẹ wọ́n lérò lọ́kàn wọn ipe ọjọ́ àti àmọ̀ báwọn ṣe ń gbádùn nílé ayé bẹ́ẹ̀ làwọn ó gbádùn ní ọjọ́ ìbẹ̀lẹ̀ àṣeyàmọ̀ báwọn ṣe ń jẹ gbádùn pẹ̀lú owó àti àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni ó jẹ́ fún wọn ní ọjọ́ ìbẹ̀lẹ̀ àṣeyàmọ̀ báyìí ọlọ́wọ́ bá ti ṣàlàyé wọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú nínú súrọ́tù ọlọ́ni wọ́lẹ̀ in àbọ̀kọ̀lá rahmatan minna min ba'di dharra amassathu la yaqulanna hadha li wa ma azunnu as-sa'ata qa'imatan ولئن رجعت ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى ọlọ́ni kẹfẹ̀rí aláìmọ̀kan tí a bá lè fi ìgbádùn orí ayé díẹ̀ dáa fún un nígbà tó bá ti ń jẹ̀gbádùn nù lẹ́yìn aburú tó kàn tẹ́lẹ̀ yóò máa sọ pé èmi mo ní ní máa ṣe èmi ni wà má àgúnnù sá àtàkọ ìmọ̀ àti ẹ̀rù pé ẹ̀sàn kan bẹ ọjọ́ ògbéǹde àlùkìyàmọ̀ kan bẹ ilé ayé náà láti jẹ́ kí ó ibi abá ti jẹ́ tọ́ka sí ibẹ̀ náà lọ parí sí i wọ́n náà yìí rùjẹ́ tó yìí làárọ̀ sí i tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ ni á padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìnáni ìdáhùn rẹ̀ tó sùn àyè tó dáa ju eléyìí òní ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí fún mi torí pé ìfẹ́ tó ní sí mi tó fi fún mi nírú eléyìí ajẹ́ tó fi ń bá padà sọ́dọ̀ rẹ̀ ń tó ju eléyìí lọ ní mi ìtajẹ́ sílé ayé ń tàn wá jẹ nìyẹn ọlọ́run tó fún wa ń rò nínú áyà míì nípa kèfèrí kan tọ́lọ̀ ń fún ilé ayé wàdákọ̀ọ́nà jẹ̀lẹ́tẹ̀ wọ̀hún wọ bọ́ọ̀lì mọ̀lẹ́lẹ́sì nígbà tó wọnú dúkìá rẹ̀ àwọn dúkìá tó ní oko tó pọ̀ tó wọnú ẹ̀ tó wọ̀ tó tó wò sí lẹ́ni pé ó ti ṣàbòsí sórí ààrẹ tó fẹ́ sọ pé irú dúkìá báyìí ọ̀tàn gbogbo ẹbá ní ẹni gbogbo ẹni bá ní irú dúkìá èyí ọ̀sán adẹ́kọ̀ọ́mì rè ó pé mi ò lérò pé irú dúkìá èyí kan títí láéláé dúkìá èyí nìkan wọ́n máa agbóhùn sáà àgàpá ìlà bẹ́ẹ̀ ni kò sí ẹ̀ síjọ́ bẹ́ẹ̀ àlìkìyàmà kankan ilé ayé náà láti jẹ́ kí wọ́n parí wọ́n irú dìtú ilà ọ̀pì tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ ni ń padà sọ́dọ̀ لأجدن خيرا منها منقلبا èyí tó di eléyìí lọ ní ìrì rẹ̀ so eléyìí ni mentality àwọn kèfèrí sílé ayé ti kànjẹ́ ọlọ́run tó sọ wọ́n eléyìí nínú súrọ́tù Maryam ó ní afárọ̀ àìsàn lẹ́dí káfọ̀rọ̀ bí àyà tìǹà wà kọ́ọ̀dà làwọn tìyàn nà máa nà wà wà nà dá ẹ̀ẹ́rí ẹni tó ṣe sí oore tá a fún un tó ṣe àìmoore sí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀tọ́ tẹ̀dá rẹ̀ ó wá ń sọ pé tó bá ti jọ́ ọ̀gbẹ́gbẹ̀ àṣẹ àmọ̀ òun ó lówó ju bóun ti lówó lọ ní ayé òun ó sì bímọ ju bóun ti bímọ jù nílé ayé ọlọ́ni àtọ́lá àrùbẹ́ ìbá tàbí tẹ́kọ̀ọ́dà ìgbà rọ̀hánì àgàdá tí ó rí ìmọ̀ ní ìmọ̀ àkọ́kọ́ ni tó fi mọ̀ pé lọ́rùn wọn máa ń lówó wọ́n sì máa ń bímọ ṣé ó ní ìmọ̀ àkọ́kọ́ kan ni àmì tápàdà ìjà bọ̀fúnmáì àhàdà àbí àdéhùn kan ní bẹ láàrin òun àtọ́lọ́run ife tó ń bá ti dọ́rùn owó àtọmọ tó pọ̀ lọ́lọ́run fún un kẹlà bẹ́ẹ̀ kọ́ bó ṣe ń rọrùn bẹ́ẹ̀ kọ́ lórí kànáfùsùgbùmọ̀ àyàkó gbogbo ń sọ yìí á kọ́ lẹ̀ wàmà mútu lẹ́wù nínú àdáàbì máa dà á wà sí ìyà tó pọ̀ á sì jẹ́ lórí ìsọkúsọ tó ń sọ wàmà rí fún wù máa yà kó gbogbo tí ń sọ ló wà àtọmọ àwa lápàdà gbogbo ẹ̀ wọ̀yà kí ìnà àkọ́rọ̀dà nígbà tí wọ́n bá wá sọ́dọ̀ wa ó nìkan ní ọ̀wà kò ní sí nǹkan pẹ̀lú ẹ̀ bákan náà ọlọ́run sọ nínú sọ́ọ̀tù sábà وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين ṣebá wa la lówó jù ṣebá wa la bímọ jù kò dájú pé lóòjọ́ ọ̀gbẹ́ni àti àmọ́ ọlọ́run ti yà kankan jẹ wá irọ́ ni kò sí yà kankan ọlọ́run ti jẹ wá ní ìtọ́jẹ́ pé àwa la ní ayé àwa la irú ìyàwó lọ́fẹ́ jẹ wá lọ́lọ́wọ́ ń já padà fún wọn pé láǹtù ní àánúhùn àwòránúhùn wọ́n náà ọ̀làdùn mi náà wọ́n ṣe ààrẹ owó tẹ́ kó jọ ọmọ tí wọ́n bí jọ kò lè ṣe wọ́n láǹfààní kankan lóòjọ́ gbẹ̀ndẹ̀ àṣeyà lọ. so àyà yìí ọjà wọn lérọ́ ní ọ̀rọ̀ ilé ayé tọ́kàn wọn jẹ tí wọ́n wá ń sọ pé àwọn ò ní ìdẹ̀ra irú èyí tó di èyí táwọn nílé ayé lóògbọ́ bẹ̀rẹ̀ alkayama ọlọ́ni ayáṣàbúnà annama lè لهم من, من, من مال وبنين نسارع لهم في الخيرات ayé ṣòro tí wọ́n ti wá rò pé owó tá sí wọn àtàwọn ọmọ tá a jẹ́ pé ó bí wọ́n rò pé torí ìfẹ́ ni àwọn ní lọ́lọ́run ní sáwọn tọ́lọ́run fi ń ṣe ìbò wọn ọlọ́run níbẹ̀ kọ́ o wọ́n wọ kàmánì wọ́n wọ́n mọ̀ pé ìjẹlẹ́kẹ lásán lè lè jẹ wọ́n wọ́n mọ̀ pé gbogbo èyí tí wọ́n ti jẹ́lẹ̀ ayé àjẹkẹ́ ìwọ̀n lò ọlọ́run sọ níbo mi wala yahsabanna alladhina kafaru annama nùlí lahum khayrun li anfusihim àwọn tí wọ́n kí wọ́n má rò pé gbogbo oore táwọn rí ilé ayé ipe torí pé wọ́n tọ́ sí ni ọlọ́ni àjẹwọ́lẹ́kẹ̀ẹ́ bí ẹ̀dáàdù ìsmà torí pé ó lè máa ṣe ìwà ẹ̀ṣẹ̀ lórí ìwà ẹ̀ṣẹ̀ wọn kí àwọn olè pọ̀ lọ́jọ́ ìgbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọ́dàwọn àdáàbò lòdì tó bá jẹ́ lọ́ọ̀bẹ̀ndẹ̀ ọ̀hún ìyá ìyẹpẹrẹ láti jẹ wọn ìyàtá yẹpẹrẹ wọn òun láti jẹ wọn bẹ́ẹ̀ lọ́lọ́ sọ ń bò ní pé wọ́n máa àbúwálùkún wàláwù àwàlá àwòládùkún bìlẹ́fì ìtùkọ̀dúnkún ìdáná ìdúnfà kì í ṣe pé owó tẹ́ ẹ ní àbáwọn ọmọ tẹ́ ẹ bí èyí ni ó jẹ́ tẹ́ ẹ súnmọ́ wa rárá o ìjọ́sìn àti ìmáàlì ló fún yín mọ́tò ọlọ́run ọlọ́run sọ fún Abu Lahab ma aghna anhu maluhu wa ma kasab dúkìá tó kójọ kò lè ṣàǹfààní kankan fún mi gbogbo àwọn nǹkan ọrọ̀ tó ní lóòjọ́ bẹ̀rẹ̀ alẹ́ kí á mọ̀ kò ní ṣàǹfààní kankan fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà báyìí tọ́lọ̀ ti àlàyé rẹ̀ ní Al-Qur'an lẹ́yìn náà ọlọ́run wá ń sọ ipò àwọn mùnáfíkì lóòjọ́ àlùkìyàmà wípé bí wọ́n ṣe ń ṣe nílé ayé bẹ́ẹ̀ ni wọ́n rò pé ọ̀run náà máa jẹ torí bí èyí ìbúra tí wọ́n ń bú tí wọ́n fi ń hàn pé mùsùlùmí làwọn lóòjọ́ ìdẹ̀dẹ̀ àlùkìyàmà náà wọ́n máa búra ọ̀rọ̀ yẹn wọ́n rò pé yọ́ọ́ sàǹfààní fáwọn ọlọ́run ni yẹ́wò máa yàtọ̀ àkùnrin ọ̀gbọ́n ọ̀rọ̀ jẹ̀mí àá يوم يبعثون الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون ọ yab'athuhum Allahu jami'a ọjọ́ tí ọlọ́run ọba ń kó ọjọ́ pátápátá tí ò ní kẹsẹ̀ nìkan fayahlifuna lahu wọ́n wà á máa búra fọ́lọ́run gan ọ̀hún kama yahlifuna lakum gẹ́gẹ́ bí wọ́n ti ń búra fún yín nílé ayé wa yahsabuna annahum ala shay wọ́n máa ìbúra yẹn yóò ṣàwọn láǹfààní gẹ́gẹ́ bó ṣe ṣàwọn láǹfààní ilé ayé ala ìnáwó lóhùn kẹrìnì wọn tẹ ti gbọ́ irọ́ àti ìbúrò lè ṣàǹfààní fún wọn torí pé ọlọ́run ti mọ̀ wọn ló kù wọn látọ̀gbọ́n tó ti pẹ́. àbá onímọ̀ yẹn sọ̀rọ̀ ó ní yẹ́wò mọ̀ ṣe yá àná يبعث الله المنافقين جميعا من قبورهم أحياء. لو جاء من القيامة ọlọ́run ó gbé gbogbo àwọn mùnáfíkì dìde pátápátá láti inú kábàárì wọn fàyà àlefù nànáwó ànáwòm kánù mọ́mìnrin wọ́n wà á máa búra bọ́lọ̀ pé olùgbàgbọ́ làwọn kàmá kánù àlefù nànákùn ayọ̀ àlùmọ̀mìnrin rẹ̀ fi dúnìyà gẹ́gẹ́ bí wọ́n ti ń búra fún ẹ̀yẹ múmìnì nígbà tó wà lé ayé wàyà àtàkìdúnà ẹ̀nà dáàlìkà yẹn fáwọn ìdàmọ́ wọ́n wà á mọ ẹran kan pé ìbúra àwọn yóò ṣe àwọn láǹfààní lọ́dọ̀ ọlọ́run kàmá káàdà yàǹfà òhun fi dúnìyà ìdà mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe fàǹfààní fún wọn nílé ayé lọ́dọ̀ àwọn mùsùlùmí. alá ẹ̀jẹ̀ ti bọ́ iná òun mo gbà á ní húnà fi kẹ́bi dìjì àjà àwọn ní àwọn lòkùrọ̀ tó dé góńgó lámúyàbùlùkù rẹ̀ ìrùkùn. ipò wọn nínú ọ̀rọ̀ pípa kò sẹ́ni tó tó kò wọn. gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ bọ́lọ̀ pé wàláyé rọ́bùnà mẹ́kùnlá mùsùlùmí abúra pẹ̀lú wọn lọ́wọ́ bá àìsàn ní àìsọ̀ṣẹ́ bọ̀ wọ́n mọ̀ búra kọ́lọ̀ yẹ kò búra fún àwọn ilé ayé torí pé wọ́n ń wò pé yóò ka wọn láǹfààní gẹ́gẹ́ bó ti ṣàǹfààní fún wọn ní ilé ayé. ala innahum humul kadibin ẹ̀tẹ́ ti gbọ́ o àwọn ẹ̀yẹ gangan lòkùrọ́ tó dé góńgó níbi òkùrọ́. فيما يحلفون عليه زعما منهم أن أيمانهم الفاجرة تروج الكذب لديه تعالى نبي ìbúra tó ń bú tí wọ́n wá lérò pé ìbúra àwọn yóò tà lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ti tà lọ́dọ̀ àwọn mùsùlùmí níbi tá a bá wòye sí i a rí i pé ọlọ́run ti àlàyé àwọn mùnáfíkì yẹn ní ayé gẹ́gẹ́ bí wọ́n ti ń búra lórí irọ́ ọlọ́run ṣàlàyé wọn àti irun tí wọ́n dì sínú ó yàtọ̀ sí nǹkan yọ ọ́ jáde ọ̀nà tí wọ́n ń gbà ọ̀nà parun ni ìrọ́dọ̀ fi ń bojú ṣùgbọ́n kì í ṣe nǹkan ìmọ̀ tó búra fún ènìyàn tí ọmọ kọ̀kọ̀ ohun tó ṣe nǹkan ìmọ̀ olùkọ́ ọmọ búra fún ọlọ́run tó mọ gbogbo nǹkan tó mọ kọ̀kọ̀ wọn tó mọ gbangba wọn gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ láyé ìbomi ìtòní thumma lam takun fitnatuhum illa an qalu wallahi rabbina ma kunna mushrikin kò sí fìtínà tó tó fìtínà tó yẹ pé wọ́n wọnú rẹ̀ nígbà bẹ́ẹ̀ni àlìkẹ́ àmọ̀ tí wọ́n máa sọ fọ́lọ́ pé agbúra pẹ̀lú ìwọ ọlọ́run àyè sọ̀tẹ́ bọ̀ ọlọ́run ni ó ń lò kéfà kẹ́dàbọ̀ àdà àǹkóso ẹ máa wò ó jẹ́sẹ̀ ń pa wọ́n lórí ara wọn wọ́n bọ́lá àrùn màdánù yàtàrún gbogbo àwọn nǹkan tí wọ́n ń lo àròsọ àti àròparọ́ tí wọ́n ń tẹ̀lé ayé gbogbo ẹ̀ padà kò sí sọ́kẹ̀lẹ̀ wọn ní orí nǹkan kan ló gbọ́dọ̀ ní àti àmà àwọn nìkan náà ni àtìsí àyàfi wọn. ọlọ́run sọ láyé bòmí pé gẹ́gẹ́ bí wọ́n ti parọ́ ilé ayé tí wọ́n tún dọ̀rù tán tó ń parọ́ wọ́n bẹ ọlọ́run pé tó jẹ́ káwọn padà sílé ayé káwọn lọ fún iṣẹ́ àwọn ẹgbẹ́ ọlọ́run ni bá a dá wọn padà sílé ayé irú tí wọ́n ti ń ṣe òun náà ni wọ́n padà ṣe ń ṣe ìnáwó nàkàdìgbò torí pé òkúrọ́ ni wọ́n kí wá ní ìdí ìrọ̀ wọn tó ń pa kí ni tó sọ wọn dé irú ìwà tí wọ́n rù níwà bò sí irú ìwà mọ̀nàfìsì ọlọ́ni ìdáwọ́dà àlẹ́yìn ní ṣèǹtọ́n. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك إذن الشيطان ألا حزب الشيطان هم الخاسرون أرني استحوذ عليهم الشيطان إسو لهم Èṣù olólágbára lórí wọn Èṣù lọ́jọba lórí wọn fàǹtàhùn dìkọ̀ lọ ọwọ́ ajé kí wọ́n gbà pé ọlọ́run ọba wọn rántí ọlọ́run irú àwọn wọ̀nyí kò lára ìka ṣùgbọ́n ṣèǹtàn àwọn ni ọmọ lẹ́yìn èṣù àwọn lè sùn fi ń ṣiṣẹ́ àwọn lọ́mọ ogun èṣù àdá ìnà ìfà ṣèǹtàn ni wọ́n kọ́ fèrè ẹ̀tẹ́ ti gbẹ ìbọn wọn àwọn ọmọ ogun èṣù àwọn lẹ́ni òkú lílé ayé àtijọ́ bẹ̀rẹ̀ àfihàn torí pé nǹkan wọn fẹ́ tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ láti rí wọn ò ní rí i gbogbo èròǹgbà wọn lọ́kàn wọn kò ní jẹ́ sódodo àfa onímọ̀ yẹn sọ̀rọ̀ ó ní ghadaba àléhìn mùsùlùmí èṣù ló borí wọn wọ́tẹ́wùlà àléhìn ọwọ́ àjọba lé wọn lórí hátà tàràkù àwọn mìíràn lọ títí wọ́n fi àṣẹ ọlọ́run ọba sílẹ̀ wọ̀lẹ̀ àmàlùbí fọ́ àtìrí wọn ò ṣiṣẹ́ pẹ̀lú ìtẹ̀lé ọlọ́run ọba أولئك حزب الشيطان وأتباعه àwọn eléyìí àwọn ọmọ ogun ọmọ ogun èṣù àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ala inna hizba kafirun fid dunya wal akhirah àwọn ọmọ lẹ́yìn èṣù àwọn lẹ́ni òfò nílé ayé àti ọjọ́ bẹ́ẹ̀ ama alákọ̀ọ́kọ́ ọlọ́run ti ìgbàgbé rán pẹ̀lú ọlọ́run ó fi tù sọ́dọ̀ èṣù wípé in tó jẹ́ wọ́n gbàgbé ló jẹ́ wọ́n gbàgbé ọlọ́run ní òjẹ́ wọ́n rántí ọlọ́run ọlọ́run sọ irú eléyìí ní àyè tó pọ̀ nínú wípé ìgbàgbé irú eléyìí ní máa وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين سيباتو قنوزو tí àwọn èèyàn ń sọ̀rọ̀ tó wá di pé wọ́n fi ọ̀rọ̀ tó dalẹ̀ wọ́n ń sọ̀rọ̀ aburú léè tọ́jú pé èsù máa ń ṣe wáyé rẹ̀ fáwọn ọmọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé lópin ìgbà pé èsù ló jẹ́ ẹgbàgbé tẹ́ ẹ bá wá ti rántí padà dákùn olùbá àdàṣe kọ ẹ mẹ́jọ́kù káàrin irú àwọn ẹ̀yìn lẹ́yìn ìgbà tẹ́ ẹ rántí tán máa ń kọ́wọ́ mi bọ́ọ̀lù mi pẹ̀lú àwọn ẹ̀jọ́ àwọn alábòkú so níbi náà ọlọ́run fi ìgbàgbé èèyàn ìsọ́dọ̀ èsù bí ìgbà tó ń ló jẹ́ tó yẹn ó gbàgbé níbo ni ọlọ́run nípa ìsáàmù ṣe ìtọ́nù bí kọ̀ọ̀rọ̀ pè ọlọ́run sọ nípa àlẹ́bí Yusuf nígbà tó ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ tó ụlọ wà nínú ẹ̀wọ̀n wípé tó bá jọ́dọ̀ olówó rẹ̀ rán létí pé ọ̀pá arákùnrin kan ọ̀dọ́mọkùnrin kan ó wà nínú ẹ̀wọ̀n tó sì lẹ́wọ̀n rán létí fún gbogbo nǹkan tó rí nípa fún ó ní èsù ọwọ́ gba ó ṣe láàyè títí ó fi gbà pé ó fi kò fi rántí ọlọ́run ọba rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ nípa ọmọlẹ́yìn àlẹ́bí Mùsá tí wọ́n jọ rìnrìn àjò tọ́gbàgbé àmì tí àlẹ́bí Mùsá sọ pé tẹ́kọ́ bá ti rí àmì ìṣèlú lọ́nà tó ní kábíjí kí n lè mọ̀ pé ìdí sáà lọ́nà nígbà wọn a ti kọjá lọ́wọ́ ń sọ pé wà má àǹtàlí ìhùn ilẹ̀ ṣèǹtọ́rọ̀ ẹ̀ àbùkọ̀rọ̀ kò sí nǹkan kan tó mú mi gbàgbé èésù olójọba lọ́kàn mi tí ò jẹ́ rántí so èyí fi hàn pé èésù ní máa mú ìyàn gbàgbé nǹkan wọlé gbogbo nǹkan tó jẹ́ dáadáa èésù ó gbìyànjú láti jẹ́ pé kẹ́ ẹ gbàgbé rẹ̀ kẹ́ ẹ má ṣe é so ìdí ni tó fi jẹ́ pé ó dáa ká máa wá ìsọlọ́dọ̀ ọlọ́ nípa èṣù eléyìí ló fi jẹ́ pé ó ṣe pàtàkì nígbà tá a bá fẹ́ sùn ká máa kà nínú àwọn súrà lẹ́tẹ̀ẹ̀ta yìí Suratul Ikhlas Qul a'udhu bi rabbil falaq Qul a'udhu bi rabbin nas torí pé ìsọ́ni súnyà nípa èṣù bẹ́ẹ̀ náà ni ká máa kà nínú Ayatul Kursi àti áyà bíi méjì ìgbẹ̀yìn nínú súrọ̀tù bákàrà àmàna rọ̀súlù àwọn eléyìí náà ìsọ́ni kúrò nípa èṣù ìdínú tó fi dá nípa gbogbo àtàbá kírun irun kárí pé àti a wọ́n ti pàtàkì púpọ̀ jù torí pé lẹ́yìn ìgbà tí tán ọlọ́run yóò olùsọ títí ní òfìdé tó bá tún kà lẹ́yìn tó dé náà lẹ́yìn irun yẹn ọlọ́run fi ṣe olùṣọ́ rẹ̀ títí irun ní òfìdé bẹ́ẹ̀ náà ni tó bá ta nígbà tó bá fẹ́ sùn ọlọ́run yẹn yóò jẹ́ olùṣọ́ rẹ̀ kúrò nípa èṣù nígbà tó bá sùn títí yóò fi jí tó ìdí mi fún ti ṣe pàtàkì ká máa gbarú àdúrà báyìí lẹ́yìn eléyìí ọlọ́run tó fẹ́ dá ìrònú wa àti ìrẹ́pì wa sọ́dọ̀ pé gbogbo àwọn ọ̀tá ọlọ́run ọ̀tá wa ni wọ́n gbogbo ẹni tí ń bá ń bọ́ lọ́run sọ̀tá tí ń bá àlẹ́ ìfọ́nà máa wà ní tó ń sọ̀tá ọ̀tẹ́ ẹ̀yin olùgbàgbọ́ òdodo ni ẹgbọ̀dọ̀ mú wọn lọ́tà ìdínú tọ́bọ̀lọ̀ ti sọ pé èsù tẹ́rí ọ̀tá ni ọ̀tá yìí ni tó sì fojú hàn ẹ̀yin náà mú lọ́tà bákan náà nínú ayà tákàtíwájú tákàdébí òun ni pé ìrànlọ́wọ́ ọlọ́run ó ń bẹ pẹ̀lú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ti ṣe èèwọ̀ fáwọn olùgbàgbọ́ òdodo kí wọ́n máa fi fẹ́ràn láwọn ọ̀tá ọlọ́run ọba ọlọ́run ní إلا الذين إلا الذين يحادون الله ورسوله أولئك náà ọlọ́ni iná lẹ́bí na yóò há dúnà mọ́ àwọn rọ̀súnà dájúdájú àwọn tí wọ́n ń yapa sọ́lọ́run àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n tàpá sí òfin àwọn méjèèjì tí wọ́n bá ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ sọ̀tá ọ̀là ìdá fil àzàdé àwọn yìí àwọn ẹlẹ́ni ilẹ̀ ẹlẹ̀ pátápátá tí wọ́n tó nǹkan kódà wọ́n kéré ju ọmọ ọlọ́gbọ́n lọ wọ́n jẹ́ nǹkan kan tó ń ẹni ìyẹpẹrẹ ni wọ́n dógóńgó. àbá onímù yẹn sọ̀rọ̀ ni nínú alladhina yukhalifuna amra Allahi wa rasulahu ẹ̀ ráwọn tí wọ́n yapa sọ́nà àti òjíṣẹ́ rẹ̀ léyìí tí tẹ̀lé òfin àwọn méjèèjì wọn

tí wọ́n wá jẹ́ni tí wọ́n máa fún wọn lápẹ́lẹ́ tí wọ́n máa gbé wọn ga kí ni téèyàn fi hàn nǹkan àyàlẹ́nu ni ó jẹ́ tí ẹni tó lóun tó ń kílèmù ó nífẹ̀ẹ́ ọlọ́run kó wá máa nífẹ̀ẹ́ ọ̀pá ọlọ́run nǹkan ìyàlẹ́nu ni contradiction ni tó ọba ló nífẹ̀ẹ́ èèyàn kó wá jẹ́ pé ẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀tá rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ nìyẹn. yọ́ọ̀bọ̀tọ̀ rẹ̀ mọ́ onímú olólùfẹ́ rẹ̀ àìmú ọ̀tá ọ̀rẹ́ èèyàn lọ́rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn o ní mẹ́tọ̀dọ̀ àwọn kèfèrí torí pé nǹkan máa ń sọ pé ọ̀tá ọ̀rẹ́ ọ̀tá mi ni ọ̀ká mi nìyí náà tó o bó sì fi ẹkọ nínú yẹn ọlọ́run ní àwọn tí wọ́n ń bọ́ lọ́wọ́ sọ̀tà tí wọ́n ń tàpá sófin rẹ̀ tí wọ́n ń tàpá tàpá sófin àwọn yìí ẹni ìyẹpẹrẹ ni wọ́n. ọ̀wá ní í da kọjá ẹ wà á mú àwọn ẹni ìyẹpẹrẹ yín tí ń bọ́ lọ́wọ́ sọ̀tà ẹ ọ̀rọ̀ rẹ̀. ọlọ́ni nínú àyà n'i ọlọ́ni rabbana innaka man tudkhila an-nara faqad akhzayta ọlọ́láwọn akẹ̀kẹ̀rí ẹni iná ni wọ́n akàtọ́ nìyí ó sì sọ ń bò pé ìwọ ọlọ́run ọba ọlọ́ni ìwọ ó ti sọ́dẹ̀ ní ìyẹpẹrẹ wọ́n máa lè bọ́ọ̀lù ní ìlànà ìlànsọ́ àwọn òbílẹ̀gẹ́ àwọn alábòsí wọn ò lẹ́nu tí ó ràn wọn lọ́dọ̀ ọlọ́lọ́jọ́ bẹ̀rẹ̀ àìsíyàmù tó áyà yìí ó ní gbogbo ẹnikẹ́ni tí ń bá ń bọ́ lọ́rọ̀ ọba sọ̀tà àti òjíṣẹ́ rẹ̀ ẹni ìyẹpẹrẹ ni wọ́n àwọn àyà pọ̀ nínú alukur'an tó ṣe àfihàn pé gbogbo ọ̀tá ọlọ́run ọba ẹ̀yìn ìyẹpẹrẹ ni wọ́n ọlọ́run sọ láyé ìbomi pé alam ya'lamu annahu man yuhadidu allaha wa rasulahu fa anna lahu nara jahannama khalidina fiha dhalika al-khizyu al-'azim ṣé ife gbogbo ẹnikẹ́ni tí ń tàpá sófin ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ tí ń bá wọn méjèèjì ṣọ̀tá ipá wọn yẹn àwọn lẹni iná Jahannama òun lọ́lọ́wọ́ ó fi jẹ wọ́n ní àwọn ó sì máa gbébẹ̀ lọ gbére àwọn eléyìí àwọn ni ẹni ìyẹpẹrẹ fífi wọ́n sínú náà ó ní ìyẹpẹrẹ tó tóbi jù akàbẹ́yìn láìpẹ́ yìí ọlọ́ni innal ladhina kúbitú kàmà kúbità lẹ́dí ìrìnàlẹ̀ kọ́pù gbogbo àwọn tí wọ́n ń bá ọlọ́run ọba sọ̀ káàkiri òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n ń tàpá sófin wọn àwọn yìí òun làwọn ẹni ìyẹpẹrẹ ọlọ́run yóò yẹpẹrẹ wọn gẹ́gẹ́ bí ó ti yẹpẹrẹ àwọn tó síwájú lọ nínú àwọn tòtò rí lẹ́yìn ilẹ̀ ọlọ́run ní káàkiri iná àdáàbò ìyẹpẹrẹ níjọ́ gbèdé àìsíámà so àwọn aya pọ̀ lọ ti rẹrẹ tọ́lọ̀ fi ń hàn pé gbogbo ẹnikẹ́ni tí ń bọ́ lọ́wọ́ bá sọ̀tà àkòjì bẹ́ẹ̀ tó ń tàpá sófin wọn ọlọ́run yẹpẹrẹ rẹ̀ lóòótọ́ gbèdé àìsíámà látàrí pé yóò mú wọn náà iná wíwọ̀ yẹn oníyẹpẹrẹ tó tóbi jù náà ọlọ́run wá ń كتب الله كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز gbogbo ń tó wù káà lè fún wọn ní ayé dúkìá ni pípọ̀ ni àbí agbára gbogbo ẹ̀ pátá ọlọ́run ni ó ti wà lákọọ́lẹ̀ lọ lọ́wọ́ ìmọ̀ fún un òun sì ti bò ń tẹ̀dé ipe òun ọlọ́run òun òun ó borí wọn òun àti àwọn òbí tí òun òun ó borí gbogbo kẹfẹ́rí láyè torí pé ọlọ́run ọba ọ̀wí yìí lọ́ba alágbára ni àbí ìjọba olùborí ni kò sẹ́ni tó tó borí ọlọ́run àfa onímù yẹn sọ̀rọ̀ ni kátàbọ̀ mọ́ òsì lọ́sìn màkúù ọlọ́run ti kọ́ sínú ìwé lọ́fìn màkú wà hákàmà ó sì ti ṣe ìdájọ́ bí anna nusra lahu wa li kitabihi wa li rasulihi wa li ibadihi ìrànlọ́wọ́ àti ìborí tọ́lọ́run ni ti títí alquran ni ti àwọn òjíṣẹ́ rẹ̀ ni. àti àwọn ẹrú rẹ̀ tí wọ́n nígbàgbọ́ ni àwọn ni wọ́n borí inna Allaha subhanahu qawiy la yu'jizuhu shay ọlọ́wọ́ ọba ọba lágbára ni kò sí tó kojú ọba tó dágbára ọlọ́wọ́ ọba lọ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ pátá. Aya yìí ẹ̀bọ̀wọ́ ọ̀rọ̀ wa pé nígbà tí ọlọ́wọ́ bá fún àlejò sallallahu alaihi wasallam lágbára lórí àwọn ará maka tí wọ́n fatu maka lẹ́yìn fatu maka wọ́n lọ sí tọ́ì ọlọ́run tó fún wọn lágbára lórí tọ́ì wọ́n fatu maka tọ́ì òun náà di ìlú mùsùlùmí lẹ́yìn náà ọlọ́run tó fún lágbára lórí níbi táwọn wà. àti gbogbo tó yíká pátá nínú gbogbo ẹ̀ pátá lórí ti mùsùlùmí lẹ́yìn rẹ̀ lọ́wọ́ di pé àwọn mùsùlùmí wọ́n bẹ̀rẹ̀ sí ẹran kan ipe irú ìrànlọ́wọ́ tó dé báwọn yìí irú ìgbéga táwọn rí táwọn ti ẹ̀rí irú rẹ̀ fọ́lọ́hún fáwọn alágbára lórí Paris àti Rome torí pé lásìkò náà kò sí agbára tó tó agbára Paris àtàwọn Rome wọ́n wá ń rẹ̀kàn pé kí ọlọ́run fáwọn ní agbára lórí wọn. ó ní abdullahi ibn ubay ibn salul àti iwájú àwọn mùnáfíkì lọ́wọ́ ń sọ fún wọn pé àtàdùnnúnà ànàfàrí tàwárùn tàbáàdù kúrọ̀ àlẹ́tì ọlọ́kùn àléhà tẹ́ lérò pé fáris àti rúùn tẹ́ ń sọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àwọn oko àwọn gbèríko bẹ́ẹ̀ ń tẹ́ lágbára lórí wọn yìí wàláì ìnáhùn lè àpùsàrọ̀ àdàdà ni tá a bá kọ gbogbo àwọn ìlú ṣe lágbára lórí wọn papọ̀ àwọn ni wọ́n pọ̀ jù wà á ṣàkùbù bá pọ̀ṣẹ́ ni àwọn lẹ́sìn mẹ̀dáájà jù ní àǹtàgùn lòfin ìdáríkà dẹ́kun pé wà á máa ronú pé lágbára lórí wọn ẹ̀ tó bẹ̀ lọ́lọ́run wa sọ ayàtà rẹ̀ pé kátàbà mọ́ọ̀rùn lẹ́ àgùnbẹ̀lẹ̀ ẹ̀mẹ̀wà rẹ̀ ọlọ́run ti kọ́ sílẹ̀ ipe òun o àtàwọn òdí sí òun kìí ṣe rúùmù lásán kìí ṣe fáírìsì lásán àwọn làwọn ò borí. ṣé àti ẹ̀mọ̀ ọlọ́run fún Islam ló borí lórí fáírìsì ọ̀hún pọ̀ lásìkò àlẹ́ àlásìkò Umar ibn Khattab àwọn mùsùlùmí ó borí fáírìsì bẹ́ẹ̀ náà ni agbára wọn ó dẹrù gbogbo àyè méjì lọ́lọ́run ti wọn. so ìborí táàrùkọ ń bí ó pé sí méjì wọ́n ní ghalabatu bil hujja wal bayan ìborí tọ́lọ̀ ń fún àwọn mùsùlùmí àti àwọn òbí tẹ́ rẹ̀ ó ní pé wọ́n olúborí ni wọ́n níbi samuel wá àti àlàyé tí ò fẹ́ tì dànù. ẹlẹ́ẹ̀kejì ó ní ìborí idà àti àwọn nǹkan míì tọ́lọ́mọ fi ń ra àwọn múnìyàn lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn àjàkálẹ̀ tọ́lọ́ ti fáàrin àwọn kẹfẹ́ yìí gẹ́gẹ́ bí àlákà nǹkan ọ̀gbìyà tó ń jẹ tọ́nà ó fi sáàrin wọn gẹ́gẹ́ bọ́lọ̀ ti ra àwọn mùsùlùmí lọ pẹ̀lú ẹ̀ fúùfù lọ́ọ̀dọ̀ ogun kanda tí wọ́n pẹ̀lú gbọ́dọ̀ wọ́n pẹ̀lú àgbà. wá ní alákọ̀ọ́kọ́ tá a wí gbogbo ẹ̀ pátá lọ́lọ́run máa ń tẹ̀sí gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run torí pé ọlọ́run fún wọn ní ẹ̀rí tó lágbára àti àlàyé tó kún gẹ́gẹ́ bí ànábì Musa bó ti borí Fìràáwò pẹ̀lú ẹ̀rí àti ọ̀rọ̀ sísọ bẹ́ẹ̀ náà ni ìborí pẹ̀lú idà èyí pé ìjà jihad àti àwọn nǹkan míì eléyìí lásán fún àwọn òṣìṣẹ́ tí Ọlọ́run bá ṣe ìdà fún wọn lẹ́tọ̀ọ́ torí àwọn òṣìṣẹ́ ní ọlọ́run ti fún wọn lẹ́tọ̀ọ́ torí ìyá fún pé kò sí òṣìṣẹ́ yọ̀ kan tá lè fi hàn pé ọlọ́run ní kó kú sójú ogun kò sí gbogbo òṣìṣẹ́ pátá kò sí ẹni tí wọ́n rí pa lójú ogun wọ́n gbìyànjú àti pa àlẹ́ bí sọ́mọ́ máa wà ní ọ̀sán náà ọlọ́run ọba òṣùwọ̀n lágbára rẹ̀ torí pé ọlọ́run ni wàlà sábà kọ́tẹ́lì mọ́tòmọ́ ní ìbáàdì náà ló ń sọ̀rọ̀ dájúdájú ọ̀rọ̀ wa kẹ́límà wa àṣẹ wa ó ti kọjá tá a kò tẹ̀ wípé gbogbo àwọn ẹrú wa àtàwọn òṣìṣẹ́ wọn ìnáwó làwọn olùmọ̀ọ́sọ̀rọ̀ rẹ̀ àwọn lẹni tí ọmọ wọn ràn lọ́wọ́ àwọn ni wọ́n lè rí ìrànlọ́wọ́ lọ́dọ̀ náà wà inna jundana lahumul ghalibun gbogbo àwọn jagunjagun wa àwọn ni wọ́n borí so tá a bá ní wọ́n ti pààyàn sí ojú ogun tẹ́gbọ̀n orí nìyẹn ẹni wọ́n pa sójú ogun òun ò borí wọ́n borí lórí ẹ̀mí lọ ìdínú tọ́lọ̀ ti kọ́ pé òṣìṣẹ́ kan náà àwọn òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n pa sójú ogun kò sí. قالوا إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد أو أنا أجيسي وأتوتوا بابو á ràn wọ́n lọ́wọ́ lé ayé àti ìjọ gbẹ̀ndẹ̀ àṣeyàrá ṣùgbọ́n oníbèérè lè béèrè torí pé bàbá rẹ̀ tó ń ka alukur'an ó lè béèrè pé ọlọ́run sọ nínú alukur'an pé afakullama ja'akum rasulun bima la tahwi anfusakum istakbartum fa fariqan kadhabtum wa fariqan taqtulun wípé ọlọ́run ni èyí ṣe tọ́lẹ́ pé gbogbo ìgbà tí òṣìṣẹ́ bá wá fún yín pẹ̀lú tọ́ka ẹ̀yìn ọ̀fẹ́ ẹ̀ ṣègbéraga apá kan nínú wọn ẹ pè ló kù ọ́ apá nínú wọn ẹ pa àwọn eléyìí ṣe bọ́lọ̀ ń pè wọ́n lójúṣẹ́ bákan náà ọlọ́run tún pé kul qad ja'akum rusulun min qabli bil bayyinati wa billadhi qultum fali ma qataltumuhum sọ fún wọn pé dájúdájú àwọn òṣìṣẹ́ mi ti wá síwájú mi pẹ̀lú ẹ̀rí tọ́sàn èéṣe lẹ́ẹ̀sì pa wọn so lè tó fi hàn pé ó láwọn tí wọ́n pa àkọ́kọ́ ni pé gbogbo àwọn tí wọ́n tọ́lọ̀ ń sọ̀rọ̀ bá tí wọ́n pa wọn wọ́n pa wọ́n yìí wọn kú sójú jihad wọn pa wọ́n kú ju jihad ọ̀pọ̀lọpọ̀ yìí tó ń rẹ̀ ń ṣe ni pé wọ́n pààyàn ní àtẹ̀yìn tí ó mọ̀ pé ẹnìkan bí ó ti ṣẹlẹ̀ ní bákà síwájú bí àlẹ́bí tó ṣe ìdíra lọ sí wọ́n ti jókòó wọ́n ìpè nínú gbogbo kàdílà tó wà nínú mọ́kà àwọn òmù ọ̀dọ́ kọ̀ọ̀kan jáde àwọn ọ̀dọ́ kọ̀ọ̀kan yìí wọ́n wà fún wọn ìdà wọ́n wà lọ dúró sí ibi ilé Ànábì sallallahu alaihi wasallam tí Ànábì sallallahu bá ti wá jáde àwọn gbogbo wọn pátá ni kí wọ́n sá Ànábì lẹ́ẹ̀kan yóò fi jẹ́ pé kò ní sí pé ẹnìkan lọ́pa gbogbo wọn ni ọpa ìtúwárò ni pé àwọn ẹbí Ànábì sallallahu alaihi wasallam gbogbo tí ó jẹ́ ti lágbàá tó wò nílé bá gbogbo kàdílájà wọ́n ti dánwò ẹ̀rọ wípé káwọn ò ṣe bẹ́ẹ̀ níbi tí wọ́n ti ń dúró kálọ̀ bí ọ̀jáde wọn ibẹ̀ àárín wọn náà lànà ti gbà ní òsì mọ́ ọlọ́run fi oorun ó fi tàn wọ́n lóòótọ́ lóòótọ́ gbà táwọn kékeré wọ́n máa sọ pé àdábìbí ẹ̀sọ̀ sí ọ lórí àárí ìyẹn kà nínú súnlẹ̀ tó lágbára ṣùgbọ́n wọn ò rí nǹkan kan ṣe sánàbì kódà wọn ò mọ̀gbà sánàbì kọjá wọ́n wá wò pé ẹni ó wà lórí bẹ́ẹ̀dì òun náà sì ni wọn ọmọ ẹgbẹ́ sẹ́yìn ní náà rí òun ló sùn lórí bẹ́ẹ̀dì àlẹ́bí sallallahu alaihi wasallam kí ó lè máa rò pé òun náà ní kí òun sùn lórí ibùsùn rẹ̀. bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé wọ́n ti gbìyànjú àti pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run fún wọn lágbára rẹ̀ gẹ́gẹ́ bí Fíráúnù bó ṣe gbìyànjú àti pa àlẹ́bí Mùsá àti àwọn tó eléyìí ó fi hàn pé àlùkáwà ni ọlọ́run òdodo ni inna Allaha qawiyyun aziz dájúdájú ọlọ́run ọba ọba alágbára ni olùborí ni torí pé إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون gbogbo àlámọ̀rí ọlọ́run pátá tó bá fẹ́ ṣe é ní tí ó kàn sọ ilé jẹ́bẹ̀ yóò sì máa jẹ́bẹ̀ náà. náà ọlọ́run ní láti dùdù kọ́ òun náà. لا تجد قوما يؤمنون بالله واليوم آخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم عنه أولئك حزب الله ألا إن حزب الله نور المحسنون قال لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر ọlọ́run ni kò gbọ́dọ̀ sí kò sí ẹ̀yẹ kọ́ wà fóò láti ẹ̀sẹ̀ fẹ́ rí káwá rẹ́nìkan nínú onígbàgbọ́ tó gbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ ọ̀gbẹ́ndẹ̀ àlùfíàmà ìwà dúnà mẹ́ta mọ́ àwọn tí ń tàpá ọlọ́run ọlọ́run yóò yẹ ká rí inú àwọn lónìí lẹ́ni tí ó wà máa fi ìfẹ́ hàn sí ọ̀kan ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run yìí àtòjíṣẹ́ rẹ̀ yìí wà lẹ́wùkánu àbá ọ̀rọ̀ wọ́n dàjọ́ kọjẹ́ pé bàbá wọn ni àbí ọ̀kan nínú àwọn bàbá wọn àwọn àbẹ̀nà àwọn àbọ̀kan nínú àwọn ọmọ wọn àwọn ìfúwánà wọn àbọ̀kan nínú àwọn ọmọ àyá wọn àwọn àìsí ọ̀tá wọn àbọ̀kọ́jẹ́ kan nínú àwọn ẹbí wọn wọ́n gbọ́dọ̀ fi fẹ́ hàn sí wọn lópin ìbàtàn bá ti jẹ́ ọ̀ka ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ò mú ọ̀tá ọlọ́run lọ́rẹ̀ẹ́ ọlọ́run ní ọ̀la ìkà kátàbà tí kò lò bí ìmọ̀ ìmọ̀ àwọn wọ̀nyí lọ́lọ́run fi rinlẹ̀ sínú ọkàn wọn ìgbàgbọ́ ó fi ìgbàgbọ́ rinlẹ̀ sínú ọkàn wọn wà á yíyáda wùdìrú ṣì nínú ó tún wá ràn wọ́n lọ pẹ̀lú ẹ̀mí kan tá a pọ̀ mọ́ látọ̀dọ̀ ọlọ́run ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها àwọn wọ̀nyí lọ́lọ́wọ́ fi wọ́n wọ ọgbà àlùjànnà èyí tí akérèmọ́bù odò kí ń sàn lábẹ́ rẹ̀ tó sì máa gbénu rẹ̀ lọ gbére rọ́bì ọmọ àdùn wà rọ́bì àná ọlọ́wọ́ bá ti yọnu sí wọn. inú tàwọn náà ti dùn sí ń fún wọn mọ́ àwọn yìí àwọn ni ọmọ lẹ́yìn ọlọ́run ọba àwọn olólùtẹ̀lé ọlọ́run àwọn ni ọmọ ogun ọlọ́run ala inna ìfọ̀mọ́ ìhùnú lópin òun ẹ̀tẹ́ ti bọ́ wọn àwọn ọmọ ogun ọlọ́run àwọn ni olùborí àwọn ni ẹni tí ó rí oore àwọn olórí ire lóòjọ́ fẹ́ lè àti àmà gẹ́gẹ́ bí tó bọ́lọ̀ sọ pé àdá àti ìpòṣẹ̀ ìtọ́rọ̀ hùmọ́n mọ́kìlì sùn àwọn ọmọ ogun lẹ́yìn èṣù àwọn ni ẹni òfò àwọn ni ẹni lẹ́lẹ̀ ọ̀nà ni ọmọ ogun lẹ́yìn ọlọ́run ọba àwọn ọmọ olùborí àwọn ẹlẹ́ni ire àwọn tó rèrè ìjẹ́ lóòótọ́ tó yẹ àti àmà àwọn ti mú lórí ire pẹ̀lú. àfa àwọn onímọ̀ yẹn sàn wọ́n ní látẹ́jìlú ayùwà rọ̀tún qawman yusaddiquna o ò lè rí kò tí ẹ̀yẹ kárí apá kan nínú àwọn ìjọ mòmìnì tí wọ́n a lọ́wọ́ ọba bọ́ àdìjọ́ ọ̀bẹ́ni àtẹ́mà wàyà àmàlùmù nàbì máa ṣàrọ̀ àwọn òdàbọ̀ tí wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú tọ́nà ń ṣe níṣẹ̀rí àfún wa يحبون ويولون من عاد الله ورسوله فهو ما نفع sí ọ̀tá ọlọ́run ọba wọ́n mú àti òbí lálágbàkàyà wọn wà kọ́ ọ̀làfà amúròhùnmá kí wọ́n wá máa ya pàtẹ́lú ọlọ́run àti òfífẹ́ wà lẹ́wọ̀kánù àbá ọ̀rùn kódà pẹ̀lẹ́ báwọn táwé àwọn bàbá wọn ni wọ́n àwọn àbùná àhùn àbí àwọn ọmọ wọn àwọn ìfúwánà wọn àbí àwọn ọmọ ẹ̀yà wọn àwọn àkùrìbá ọ̀nà àbí àwọn ẹbí wọn tí wọ́n súnmọ́ wọn أولئك الموالون في الله والمعادون فيه gbogbo àwọn tó ń nífẹ̀ẹ́ torí pé ó ń tọ̀rọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run tí wọ́n ń bá yẹn sọ̀tà torí pé ọ̀tá ọlọ́run ọba ni sí bí òun òbí mọ́ àwọn ni ìmọ̀ọ́nì ìrìnrìn ohun ìrìnlẹ̀ kọ́kàn wọn. wọ́n wáhùn bí nọ́fìrì ọlọ́run wá fi ìrànlọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ ó fi tó kún wọn lẹ́yìn wọ́tà ìyíde àdá àdúgbò ìfidúnyà lórí àwọn ọ̀tá wọn nílé ويدخلهم في الآخرة جنات تجري من تحتها الأشجار الأنهار yóò wá tún wá mú wọn wọ ọgbà àdẹ́ra èédí àwọn ibi tó wà nínú rẹ̀ tá a ti ń rí bòògì akérèmọ́bòògì tó ń sàn lábẹ́ rẹ̀ máa ti fi iná sí ha zamanan mumtẹ́tẹ́n láyà ń kápẹ́ máa gbé bẹ̀ lọ kẹrin kéde lọ gbére tí wọ́n ní jáde kúrò fàhàbà lọ́wọ́ àléhìn rìdíwánà wọn torí pé ọlọ́run yọ lóṣù wọn wàlá yẹ́kùtù àléhìn abàdà bẹ́ẹ̀ ni kò ní bínú sí wọn láíláí ورضوان عن ربهم بما أعطاهم من الكرامات ورفيع الدرجات bẹ́ẹ̀ náà làwọn náà yọ ló ti tọ́lọ̀ fún wọn nígbèga àti oríṣiríṣi ìdẹ̀ra tọ́lọ̀ fún wọn ló kọ ọba ìdẹ̀ra náà أولئك حزب أو حزب الله وأولياؤه àwọn wọ̀nyí àwọn olùfẹ́ ọlọ́run àwọn ní olùtẹ̀lé ọlọ́run àwọn ọmọ ogun ọlọ́run wọ́n wùdà ìkà òmùlùfẹ́ ìdúnà ìta àdà ìdúnyà wọn àtẹ̀rẹ̀ àwọn wọ̀nyí àni wọ́n sórí ire nínú múmi ní torí gbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtijọ́ bèbè àti àmà wọ́n wá máa ṣọ̀rẹ́ pẹ̀lú ọ̀tá ọlọ́run wọ́n máa fìfẹ́ hàn sọ́ta ọlọ́run kó mú ọ̀tá ọlọ́run ní alágbàkàyà kódà kọjá pé ó ń tàn kẹl àbá gẹ́gẹ́ bí àwọn bàbá alẹ́dínà àtàw ilẹ̀ àyàtì àǹtọ̀rì àwọn tó wá pé àti ọ̀nà wọn ló ń tàn gbà wáyé alẹ́bí yẹ́dìbò bírì ní wọ̀tọ̀ àti ìlú ní ìtọ́jú pé ọ̀ràn yẹn ni èèyàn gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣùgbọ́n wọn ò ní ìfẹ́ hàn fún àwọn òbí wọn bá jọ̀tọ̀ ọlọ́run. wọ́n àbúnà pẹ̀lú àwọn ọmọ alẹ́bí ìnáwó fífi àdàmì hùn àwọn tó ń pé apá kan lára wọn ni wọ́n wọ́n ìfúwàn àtàwọn ọmọ ẹ̀yà الذين تربطهم بهم رابطة الدم àwọn tí ẹ̀jẹ̀ kan náà ló pè wọ́n papọ̀ àwọn olùrànlọ́wọ́ wọn wàlàṣírà àwòkàdìlà àti àwọn ẹbí àbí èdè wọn bẹ́ẹ̀ pé òní wọ́n bí wọ́n yàn gàn wọn ò ní fìfẹ́ hàn sí wọn. àdìsí wá láti ọ̀dọ̀ Imam Ahmed àti ọ̀dọ̀ Abdullahi ọmọ Mas'ud oní ànábì sallallahu alaihi wa sallam sọ pé yá abdallah ayu ọ̀rọ̀ ìsìlámù awsa ìwọ abdallah èwo nínú okùn ìsìlámù ló le jù èwo nínú okùn ìsìlámù ló lágbára jù fọlùkàn kúntù lọ́rùn wọ́rọ̀ fún ìlú ààrẹ oní abdallah ó ní anẹ́gbà akẹ́nàbà sọ fún pé àlùwàláyà ti fi là ó ní kéèyàn onífẹ̀ẹ́ orí ọlọ́run kéèyàn omúyàn ní alágbàkàyà torí pé ó ń tọ̀ òun náà alágbàkàyà rẹ̀ lọ́lọ́run àlùkòkò fi là kéèyàn onífẹ̀ẹ́ yàn torí pé ẹni téèyàn nífẹ̀ẹ́ náà òun náà olùfẹ́ ọlọ́run ọba ni wọn bókù fi là kéèyàn omúyàn lọ́tà kọ́ máa kó mu lọ́tà torí pé ó ń tọ̀ òun náà ọ̀tọ̀ ọlọ́run mi eléyìí ó ní òkè islam tó lágbára jù wọ́n ní anẹ́sà sálàm àmà abẹ́lọ́ pé ìwọ ọlọ́wọ́ bá wọ̀ látẹ́gbẹ̀ á lè fájírì wàdà lè rọ́ọ̀ṣìn alẹ́ ìyàyàdà mọ́tẹ̀ jẹ́ ẹni ibú ẹni tí ò sóore kàkà lára rẹ̀ àti oníyẹ̀dẹ̀ èèyàn ẹlẹ́tàn má ṣe jẹ́ kó lágbára lórí mi wàlá ní ẹ̀mẹ́tìn fàyàwó kù kọ́lùbí àbí kọjá pé ẹni tí ó máa ṣe ohun ìsọ fún mi kọjá pé ọ̀tọ̀ ọlọ́run ni ọba ni débi pé ẹ̀mí ni ó nífẹ̀ẹ́ sí i. فإني وجدت فيما أوحيت إلي طريق مريم في وعي توجهه وسط لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله oni àlérí ẹnìkan tó nígbà gbọ́dọ̀ ní ọlọ́run àtijọ́ òbẹ̀lì àlùkìyàmà wọ́n máa nífẹ̀ẹ́ sí ẹni tí ń sọ́gbọ́nà wọn bá sọ̀tà àti títẹ̀ rẹ̀. àwọn èyí ó ní ọlọ́run ọba ti ìmánì ló fi rinlẹ̀ tọ́kàn wọn ó sì tún fúnra wọn lọ́ pẹ̀lú àràṣe rẹ̀ nílé ayé àtijọ́ òbẹ̀lì àlùkìyàmà orí àyà yìí ó láti dúró lónìí orí rẹ̀ náà láti fi bẹ̀rẹ̀ lọ́la torí àwọn àlàyé mi ń bẹ lórí rẹ̀ èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládẹ̀ èyí tá a ṣe àṣìṣe ọlọ́run kò forí ẹ̀sìn wa. السلام عليكم ورحمة الله وبركاته كنت من يقاري سورة المجادلة إن شاء الله ولي ما تدري هذه وصورة ẹ̀dàkùnrin atọ́rọ ìgbà tí a lò tẹ́tù orí ìgbà tí a máa pé ìrìtàkì torí àti sọ̀fáàlì torí pé ó ti parí rẹ̀ pọ̀ so yóò kàn wá fún lóbìnrin. Friday yẹn a ní àwọn ẹgbẹ́ lòdì.

النور ضوء ضوء